òkèkè ń fẹ̀wọ̀n ṣeré mílíọ̀nù mẹ́fà àbọ̀ náírà ọ̀gá rẹ̀ ló ṣe báṣubàṣu iwájú adájọ́ ilé-ẹjọ́ kan tó wà nílùú ọgbà nípínlẹ̀ èkó onídàájọ́ abilékọ i kúbẹ́njí ni wọ́n wọ́ ọ̀gbẹ́ni ikechukwu òkèkè ẹni ọdún mẹ́tàdínlógún lọ ẹ̀sùn ìwà olè àti ṣíṣe owó ọ̀gá rẹ̀ báṣubàṣu ni wọ́n fi kàn án aláròye gbọ́ pé ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún 2023 yìí ni ọ̀gá rẹ̀ dá lókòwò fífi ẹ̀rọ pos ṣiṣẹ́ nínú ọjà ìgbàlódé kan tó wà nílùú ìkọ̀tún pẹ̀lú mílíọ̀nù mẹ́fà àbọ̀ náírà 6.5 million ṣùgbọ́n nígbà tó fi máa dọjọ́ kẹtàdínlógún oṣù keje ọdún 2023 yìí tí ọ̀gá rẹ̀ ní kó wá ṣàlàyé owó tóun kó fún un nítorí pé ọ̀gá náà ti ń ṣàkíyèsí pé okòwò ọ̀hún kò fi bẹ́ẹ̀ lọ déédéé mọ́ gẹ́gẹ́ bó ṣe yẹ òkèké kò rí owó kankan kó sílẹ̀ fún ọ̀gá rẹ̀ ó ti kó gbogbo owó okòwò náà fáwọn ọ̀rẹ́bìnrin rẹ̀ gbogbo tí wọ́n máa ń rọ̀gbà yìí ká nígbà gbogbo yàtọ̀ sí pé òkèké máa ń kó owó okòwò rẹ̀ fáwọn obìnrin ó tún ti fowó náà ra onírúurú fóònù ìgbàlódé olówó ńlá bíi iphone àtàwọn aṣọ olówó ńlá tí kò sì bìkítà pé ẹnìkan ló dáhùn lókòwò náà nígbà tí kò rí àlàyé ṣe rárá nípa bó ti ṣe ṣòwò ọ̀hún mọ̀kùmọ̀kù ló mú kí ọ̀gá rẹ̀ lọ fọ̀rọ̀ rẹ̀ tó àwọn ọlọ́pàá agbègbè Ìkọ̀tún létí táwọn yẹn sì lọ fọwọ́ òfin mú un nílé rẹ̀ láti bá a ṣẹjọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án lákòókò tí Òkèkè fi wà ní tẹ̀sán àwọn ọlọ́pàá ọ̀hún ló ti jẹ́wọ́ fún wọn pé lóòótọ́ ni wọ́n fi owó ńlá náà dá òun lókòwò ṣùgbọ́n tóun ti fi ra ẹ̀bùn fáwọn ọ̀rẹ́bìnrin òun gbogbo tóun sì tún ti ra àwọn fóònù ìgbàlódé kọ̀ọ̀kan fún ara òun láti máa lò ọlọ́pàá olùpẹ̀jọ́ dsp kẹ́hìndé ajayi tó fojú rẹ̀ balẹ̀-ẹjọ́ sọ fún adájọ́ pé òkèké ti jẹ́wọ́ lákòókò tó fi wà láhàámọ́ àwọn pé lóòótọ́ lòun ṣe owó náà báṣubàṣu àwọn ohun tí òkèké ṣe yìí ni ọlọ́pàá náà sọ pé kì í ṣohun tó dáa rárá tí òfin ìlú èkó kò sì fààyè gbà á gbàrà tí wọ́n ka àwọn ẹ̀sùn náà sí lẹ́sẹ̀ tán ló ti sọ pé òun kò jẹ̀bi níwọ̀n ìgbà tí òkèké sì ti sọ pé òun kò jẹ̀bi ọlọ́pàá olùpẹ̀jọ́ rọ adájọ́ ilé-ẹjọ́ náà pé kó sún ìgbẹ́jọ́ rẹ̀ síwájú kó lè fáwọn láǹfààní láti túbọ̀ ṣèwádìí dáadáa nípa ọ̀rọ̀ náà káwọn sì fi hàn ilé-ẹjọ́ pé lóòótọ́ ni òkèké jẹ̀bi àwọn ẹ̀sùn gbogbo tí wọ́n fi kàn án nígbà tó máa gbé ìpinnu rẹ̀ kalẹ̀ onídàájọ́ kúbẹ́njí gba béèlì olùjẹ́jọ́ pẹ̀lú onídùúró méjì tí wọ́n lórúkọ dáadáa láàrin ìlú tí wọ́n sì lóhun tí wọ́n ń ṣe tí òkèèkè kò fi ní sá lọ kó tó dọjọ́ tí ìgbẹ́jọ́ tó kàn fi máa wáyé ó ní káwọn wọ́dà lọ fi pamọ́ sọ́gbà ẹ̀wọ̀n kan ná títí dìgbà tó fi máa rí àwọn ohun tí wọ́n béèrè fún nílé ẹjọ́ náà mú wá ó sì sún ìgbẹ́jọ́ rẹ̀ sọ́jọ́ kẹta oṣù kẹwàá ọdún 2023 yìí adéọlá adéoyè ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí gbọ́yìn